وكل مخدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أطني فولو وباوا تبارك وتعالى أطرى الكاتي فوج الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní òwúrọ̀ tó ní òun náà ni alwajizu fi sikihi sunna walkitabil aziz èyí tí dr abdulaziz bùdó badawi tó ṣe tagbátẹrù kíkójọ rẹ̀ báàbù tí a ń kà lọ́wọ́ òun náà ni báàbù tí ń sàlàyé fún wa nípa ìmára tá a máa ṣe ká tó kírun òun náà ni àlùwàlá lọ́sẹ̀ tó kọjá àfáà mú wá fún wa àbí ń ta kà níbẹ̀ ni ṣurutul wudu aw ṣurutu sihhatil wudu àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ rí kálùwàlá ó tó lálàáfíà lábẹ́ májẹ̀mú yìí àfáà mú nǹkan mẹ́ta wá alákọ̀ọ́kọ́ náà ni àníyàn náà ni pé májẹ̀mú àlùwàlá ní ká ní àníyàn bákan náà àtẹ́sìmíyà kéèyàn ó ṣe bísímìlá kó tó ṣe àlùwàlá àfáàní nínú májẹ̀mú ni lẹ́yìn náà àlùmọ̀wàlá òun náà ni ká fọ àwọn ààyè àlùwàlá yẹn ní sísẹ̀ntẹ̀lé ìyẹn ni pé ká má jẹ́ kí ààyè kan ó gbẹ tá a sì fọ ààyè míì àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí làfáà pè ní májẹ̀mú nínú àgbọ́yé títí wọn àwọn ìbéèrè wáyé púpọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí àfá sọ ní bíbà yìí nípa wípé bóyá kásẹ̀ bísílẹ̀ láàyè májẹ̀mú ni ló gbogbo ọ̀rọ̀ tí àfá bá mú wá yóò mú ná sí wa láti fi bọ́tírẹ́sì ọ̀rọ̀ yẹn nígbà tó fẹ́ sọ̀rọ̀ tasmiya wọ́n mú hadith wá pé anábìnrin la salata liman la wudu'a wàlá wùdúà liman lam yadhkur ismallah alayhi ìpè ànábì ní kò sí irun sẹ́ni tí ò bá ní àlùwàlá bẹ́ẹ̀ kò sì sí àlùwàlá sẹ́ni tí ò bá dárúkọ ọlọ́run ibi àlùwàlá yẹn àwọn àfáà tí wọ́n lọ lórí pé ká ṣe bísímìláì sọ̀nà yẹn ni àwọn ń wo wípé hadith yìí ò fẹsẹ̀ rìn lẹ́nu àmọ́ fil hakika hadith tó fi ẹsẹ̀ rìn lẹ́nu wallahu alam lówùrọ̀ yìí ibi tàwa fẹ́ kà ní àwọn tó jẹ́ ọ̀ranyàn àlùwàlá fara'idul wudu ṣùgbọ́n ká tó máa ká lọ fún ọlá àwọn ìbéèrè àbí àwọn kankan tó wáyé lọ́sẹ̀ tó kọjá mo fẹ́ sàlàyé díẹ̀ àlàyé díẹ̀ náà ni nípa àwọn àìmà àwọn aṣíwájú wa tó máa sọ̀rọ̀ nípa àlámàrí ẹ̀sìn nípa wípé yìí ọ̀rọ̀ anya ni eléyìí súnà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìyapa ẹnu púpọ̀ láàrin ara wọn kò sì sí tó fa ìyapa ẹnu yìí ju wípé àgbọ́yí oníkálùkù sí àyà Qur'an tàbí hadith tó dọ́dọ̀ oníkálùkù wọn àbí àgbọ́yí wọn lórí hadith tó dọ́dọ̀ àwọn èyí tá a bá mọ̀nù wọn náà láàmà ṣùgbọ́n àwọn tó gbajúmọ̀ jù tó yẹ pé gbogbo èèyàn ló fẹ́ mọ̀ wọn àwọn náà ni àwọn mẹ́rin ìmáàmù Abu Hanifa imamu Malik imamu Shafi'i àti imamu Ahmad àmọ́ àwọn àìmọ̀ míì pọ̀ imamu Auza'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdáúdà záhìrí wọ́n pọ̀ rẹpẹtẹ tó yẹ pé gbogbo wọn náà wọ́n sì sì gbìyànjú kódà níbà míì èyí ó máa rí àwọn àgbọ́yé ti kí wọn tó ṣe pé olúfẹ́ ṣe déédéé jùlọ láwọn ìmáàmù tó yẹ pé àwọn èèyàn fẹ́ mọ̀ lọ títí nípa àlámàrí ẹ̀sìn àlùwàlá ni ìrun ni àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa fẹ́ sọ yí pé kìíní yìí májẹ̀mú ni kìíní yìí àrùkánì ni kìíní yìí wájìbù ni kìíní yìí súnà ni ìyàpẹ̀lú wà wà ní ara wọn ṣùgbọ́n láàrin ara wọn ṣùgbọ́n nípa ti àlùwàlá yìí ẹjẹ́ á mú àgbọ́yé àwọn àìmọ̀ mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbajúmọ̀ yìí kí ni àgbọ́yé wọn nípa àwọn ọ̀ràn yẹn títí àlùwàlá tafẹ́ kà ní àárọ̀ yìí alákọ̀ọ́kọ́ ni pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n panupọ̀ nípa àwọn gbólóhùn mẹ́rin tí ọlọ́run mú wá nínú Qur'anil Karim nípa àlùwàlá tàbá wu àyà wàhálà sọ fún يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين láàrin pé ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ ẹ bá fẹ́ kírun tẹ́ dìde láti kírun ẹ fọ àwọn ojú yín kẹ́sì fọ àwọn ọwọ́ yín títí dé ìgbówó yín ẹ wá fọwọ́ pa orí yín kẹ́sì fọ àwọn ẹsẹ̀ yín títí dé kókósẹ̀ àwọn nǹkan mẹ́rin lọ́rọ̀ ń dákọ nínú ááyà yìí gbogbo àwọn àìmà mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n panupọ̀ nípa yí pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ń bẹ nínú nǹkan tó jí ọ̀ràn àyàn ṣùgbọ́n wọ́n tún wá níyàpẹ́ ẹnu nípa yí àwọn nǹkan wọn ìbáwo la ti fẹ́ fọ̀ wọ́n ń bẹ nínú wọn ẹni tó ṣe pé ta bá fẹ́ fọ ojú dandan ní ká fọ irùngbọ̀n wa mọ́ ẹni bá ní irùngbọ̀n tó gọ̀ ọ̀ràn yẹn ni kó fọ irùngbọ̀n rẹ̀ gbàtà ọlọ́run fọ ojú gbàtà ká fọ ojú ọ̀ràn yẹn yẹn ọ̀ràn yẹn fọ ma ẹlòmíì ní àà ní bá ti kọjá arùngbọ̀n àà ní fọ nínú wọn àwọn tó ní ife a bá fẹ́ fọwọ́ pa orí gbogbo orí wa ní gbogbo wọn náà ni based on nasi hadisi tí wọ́n rí kún àwọn alámàrí wọ̀nyí ni kátùmọ́ wọn agbára wa lásìkò alákọ̀ọ́kọ́ nínú àwọn àìmà mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà ni Abu Hanifa àbí ká sọ sí àwọn school of thought tán pé ní Hanafiya tó sọ imamu Abu Hanifa àwọn náà ni wọ́n jẹ́ àfáàgbà fún wọn lórí táwọn sọ lórí ọ̀ranyàn àlùwàlá yìí mẹ́rin náà ni lọ́dọ̀ ti fi wọn kò ju mẹ́rin lọ́dọ̀ àbú àwọn hànàfíyà ọ̀ràn àyàlò alá mẹ́rin ni kò ju mẹ́rin lọ mẹ́rẹ̀ẹ̀rin tó sì dájọ́ tọ́lọ̀ndà kọnu kùránì náà ni kódà níyàn lọ́dọ̀ ti ti wọn wọ́n ní súnnà ni tabalọ́ka alfikihu alamaza ibla arba àwọn ni wọ́n ní lọ́dọ̀ ti ti wọn súnnà ni àníyàn mẹ́rẹ̀ẹ̀rin tó wà lábẹ́ àyà iná abu hanifa ṣùgbọ́n àwọn malikiya àwọn ti ti

ní àwọn hànàfíyà ẹ̀ ní ibi tó ti dákọ̀ àníyàn mẹ́rin tó tọ́lọ̀ dákọ̀ ní kùránì ẹ̀ náà ni sọ̀mọ́ àwọn màlìkíyà àkọ́kọ́ nínú mọ́jẹ̀mú àmì àwọn àyàlọ́lá ni àníyàn mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn hànàfíyà táwọn mú wáyé ẹsẹ̀ wa ó di márùn bákan náà nínú èyí tó tún wá jẹ́ ọ̀ràn àyà nínú ọ̀ràn àyà àlùwàlá lọ́dọ̀ màlìkíyà oní àní àlùmọ̀wàláàt àmọ̀wàláàt yẹn àwọn màlìkíyà àbí wọ́n máa pè ní alfáoru sábà ń ka síra síkìwò màlìwò ní alfáoru ìtumọ̀ rẹ̀ náà ní píká yára sí ó ní àfáàyí lọ fi sí abẹ́ ṣòro lọ́tẹ́sábẹ́ ṣẹ́rẹ̀ àmì ṣòro ta kàlọ́sẹ̀ tó kọjá ìrìnlọ́ṣẹ́ ní mazhab maliki alfawru àti ká sọ pé muwalat òun náà ń bẹ nínú kàtà wọn sì ní ọ̀ranyàn ọ̀ranyàn ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ malikiya òun náà ni àdálùkulẹ̀ àdá àwọn oríkèríkè ààyè tàbá fẹ́ fò yẹn ká fọwọ́ gbó gbogbo bí tàbá sáṣọ kákàmọ̀ fọwọ́ pa lásán kámọ́ fọwọ́ pa lásán ibi tá a máa fọwọ́ pa ń bí àlọ́ alánìkan sọ pé àdálùkù ká fọwọ́ wọ́n ní ọ̀ranyàn ni dẹ́ntàbá bọ́ sí mọ́dábà àwọn ṣàtọ̀íyà tó rí pé ìmáàmù yìí náà ni àfáàgbà wọn àwọn tí wọn àwọn ní ọ̀nà àyà àlùwàlá mẹ́fà ni lọ́dọ̀ ti wọn ọ̀nà àyà àlùwàlá mẹ́fà ni alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ti wọn náà ni pé kí fọ àmì àníyàn àníyàn náà làkọ́kọ́ lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì ká fọ ojú ẹlẹ́ẹ̀kẹta ká fọ ọwọ́ méjèèjì títí dé bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ká ẹlẹ́ẹ̀kaàrùn wọn ni ìfomipa orí lọ́dọ̀ ìmàlìkíyà gbogbo ẹ̀ kìí sọ́rọ̀ àmì sọ́rọ̀ ìṣàfihìyà lọ́dọ̀ tí wọ́n kìí sí gbogbo kìí sí gbogbo ẹni lọ́dọ̀ ìmàlìkíyà ló ti jẹ́ pé ká fomipa gbogbo ẹ̀ ọ̀rọ̀ àyàn àmọ́ lọ́dọ̀ tí wọ́n wọ́n ni kódà kó ṣe pé díẹ̀ náà nìyẹn kẹ́ fomi kàn ní orí ó ti fomipa orí then ẹlẹ́ẹ̀kaàrùn ká fọ ẹsẹ̀ wa méjèèjì títí dé kókósẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ́dọ̀ tí wọ́n òun náà ni àtàrìtìm bẹ́ẹ̀ náà àdá àtàrìtìm náà ni pé káàtó àwọn oríkèéríkèé léra wọn ká kọ́kọ́ fọ ojú ká tó fọ apá ká tó parí eléyìí lọ́dọ̀ àwọn Ṣàfi'íyà ọ̀ràn àyàní bẹ̀lú àwọn wàjìbátù yàní alòdù àwọn ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn mẹ́rin tá ló gbajúmọ̀ yìí àwọn náà ni mọ́sáàbà ti ti Hanabila tẹ́ pé Imam Ahmad bunu Hanbali ni wọ́n jẹ́ àfáàgbà fún wọn àwọn náà sọ wípé ọ̀ràn àyàlù alálẹ́fà làwọn náà sì si mẹ́fẹ̀ẹ̀fà ti tí wọn wọn ni gásùlù lùwájú àmì alákọ̀ọ́kọ́ ká fọ ojú ẹ̀rì pé níbo náà gbé ọ̀ràn àyàn tí àmì náà gbé àníyàn tí tí wọn lábẹ́ ṣòrood àwọn gbé ọ̀ràn àníyàn sábẹ́ ṣòrood ṣòrood dẹ̀ ní báyìí òun tún lágbára díẹ̀ torí pé tábà ní nǹkan yìí mọ́jẹ̀mú ni fún nǹkan yìí láì sí nǹkan yìí tí ẹ bá ṣe àní sí nǹkan yẹn láì ní àníyàn gbogbo tí ẹ bá ṣe kù ní àǹfààní kankan so àníyàn àwọn gbé sọ́bẹ̀ ṣòro wọ́n wá ní àkọ́kọ́ lọ́dọ̀ sí tí wọn òun náà ní fífọ ojú nígbà yẹn àwọn ìyàtọ̀ gbogbo àwọn àìmà yòókù tó gbogbo àwọn àìmà yòókù wọn ò gbé àníyàn sábẹ́ kí ni sábẹ́ ṣòro àwọn gbé sábẹ́ kí ni abẹ́ ọ̀ràn àyàn bákan náà nínú ìfífọ ojú lọ́dọ̀ sí wọn àwọn sọ wípé ká fọ ẹnu ká sì fọ imú ń bẹ lábẹ́ ojú fífọ̀ wọ́n pé fífọ́ ẹnu àti ìtọ́ imú abẹ́ ojú fífọ́ ló wà ọlá ike àáfà yìí a bá ń lọ mú wọn wá nípa pé ká fọ ẹnu àti imú bákan náà gbogbo àwọn tá a máa yẹn ká fọ ojú ká fọ apádé lẹ́yìn náà àwọn náà tún wá sí alìmọ̀wàlá àti àtẹ̀rìtì ìbùkún létí tí wọ́n sì pé mẹ́fà ṣùgbọ́n gbogbo wọn nínú àwọn nǹkan tí ẹlòmíì pè ní mẹ́fà méje yìí wọ́n papọ̀ nínú àwọn nǹkan míì wọ́n sì yapa síra wọn nínú àwọn nǹkan míì tàbí àgbọ́yé wọn lórí bí láti fọ àyè kọ̀ọ̀kan ó yapa síra wọn tábàkà àwọn tíra míì náà tábàkà al a rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ̀nyí most especially a mazaba imamu ahmad bunu hanbali ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn síra wọn lọlé lórí nípa àwọn ẹ̀rí míì tí wọ́n rí bẹ́ẹ̀ àwọn àfáà ti kọ síra lóríṣiríṣi nípa àlùwàlá tẹ́bà wo síra wọn pè ní tẹ̀mbíhùl gàfìlín ìlà sífàtìlù ọdún ilẹ̀ káàlìl ló kọ síra náà àwọn ọ̀ràn àyàn tán mú wá ń bẹ̀ ó fẹ́ẹ̀ tó mọ́kànlá mọ́kànlá gan ni wọ́n mú wá àmọ́ tẹ́bà wo gbogbo mọ́kànlá yẹn gbogbo nǹkan tí a fẹ́ kà láàárọ̀ iná ló ti wọnú ẹ̀ torí gbogbo àwọn ìfomisẹ́nu ìfomisímú àti ìfomisétí àbí ọ̀ràn yẹn náà ni wọ́n gbé sí bẹ́ẹ̀ síra tó ń pè ní sífàtò òdó ìnàbí sallallahu alaihi wasallam àwọn náà bẹ́ẹ̀ so mo kàn mú ọ̀rọ̀ yìí wá ni so that tá a bá ń kà á lọ à ń tá a máa wùdí náà ni pé kí ni ẹ̀rí tí àáfàá mú wa tó fi ní ọ̀rọ̀ yìí ọ̀ràn yẹn ni àbí kílẹ̀ rí ẹ̀ tó fi sọ pé nǹkan báyìí báyìí ni wallahu alam ọlọ́mọ́sá àti ọ̀rọ̀ rẹ̀ yíwa tó afáwa ni lówùrọ̀ yìí fara ìdùhù àwọn ọ̀ràn anya àlùwàlá kí ni àwọn anya àlùwàlá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹyọ kan ní àmópesí méjì ó ni gátùlùlù wájíhí wà mínihùl mọ́dọ̀mọ́dọ̀ wà lísìn ṣáàkù alákọ̀ọ́kọ́ nínú ọ̀ràn anya àlùwàlá ó afọ oju fọ ojú ìfọ ojú ọ̀ràn àyàn ni nínú ojú fífọ̀ yìí mọ̀dùmọ́dọ̀ wà ìṣàkó wa bẹ́ẹ̀ ká fomi yọ ẹni ká sì fomi fínú ń nínú ojú fífọ̀ tabadéwájú yóò ṣàlàyé fà kí ló dé tó fi mọ́rọ̀ yẹn wá bẹ́ẹ̀ ó fomi yọ ẹnu nù ká dẹ̀ fi omi símú abẹ́ ojú fífọ̀ ló wà so ìtumọ̀ rẹ̀ ní ẹni tí máa ń sàlọ̀ fomi yọ ẹnu sì fomi fi imú ẹlẹ́ẹ̀kejì àmọ́ yóò bọ́ sí abẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ghasululiyadaini ilalil mirfaqaini ìfọwọ́ méjèèjì títí dé ìgbówọ́ méjèèjì á padà wá sàlàyé àwọn afáà máa sọ pé ìfọwọ́ wa méjèèjì dé ìgbówọ́ méjèèjì nínú ẹ̀ náà ni pé ká fọ ìgbówọ́ wa méjèèjì mọ́ wọ́n sọ pé ìlànà wọ́n afọ ìgún wọn yẹn amina aya àmìnà ayé pọ̀ mọ́ ọwọ́ méjèèjì tá a àti but níbi báyìí a bá fẹ́ wò lọ́nà tọ́jú yóò mọ̀ túmọ̀ sí bóyá bíi ẹlẹ́ẹ̀kẹta ó ní mọ́sí òrásí kò léhe káàkómi pa gbogbo orí gbogbo bẹ́ẹ̀ etí méjèèjì náà ò náà bẹ nínú orí so ìtumọ̀ rẹ̀ pé lọ́dọ̀ ti wọn yẹn ní káfó etí tí ẹ bá ń sálù àlá lábẹ́ mọ́sáàbà lábẹ́ ń yìí náà ni pé ọ̀ràn yẹn ní káfó mi pa etí wa torí pé ó ní wàlú òdùnnáání nínú àti etí méjèèjì náà bẹ lára orí kí ló dé tó fi sọ̀rọ̀ yìí wọn ò sọ lásán òun náà ni gẹ́sìlù rìjìláìní ìlàlẹ̀kà àdáyìní ká fọ ẹsẹ̀ wa méjèèjì títí dé kókósẹ̀ wa níbẹ̀ yẹn náà a kọ kókósẹ̀ papọ̀ mọ́ ẹsẹ̀ ni níbi báyìí àfàmù wa ní mẹ́fà tó sábà fẹ́ ka gbogbo nǹkan tá àfàmù wa bíbà yìí yóò túmọ̀ sí mẹ́jọ ni ọlá nǹkan míì táwọn míì papọ̀ nínú àwọn asahabul mazahib tá a ti kà tọ́papọ̀ àwọn wa mú sèké wọ́n split wọ́n mú wa ní ẹyọ kọ̀ọ̀kan àfáwa ni qala Allahu ta'ala ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga jùlọ sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé yá ayyuhal ladina amanu mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo idha qumtum ila salati tẹ́ bá dìde láti lọ kírun tẹ́ bá fẹ́ kírun fagsilu wujuhakum ẹ̀rí pé fọ wa aydiyakum kẹ́ẹ̀sì fọ àwọn ọwọ́ yín ila al-marafiq títí dé ìgbówọ́ yín wamsahu bi ru'usikum ẹ wá rí pé ẹ fọwọ́ pa orí yín wa arjulakum kẹ́sì fọ àwọn ẹsẹ̀ yín ilal ka'bayni títí dé àkúkúsẹ̀ ááyà yìí gan nígbà míì àwọn míì wọ́n tún ní ìyapẹ̀ ẹnu lórí ẹ̀ ẹ bá wo àwọn ṣíà àwọn títí wọ́n wọ̀nyí fọ ẹsẹ̀ ní títí wọ́n máa fọwọ́ pa ẹsẹ̀ ni lórí ááyà yìí wọ́n ní ọlọ́ni wamsahu bi ru'usikum wọ́n wà ní wà àrùjúlìkùn eléyìí kìí ṣe kìrá tó gbajúmọ̀ àbí kìrá tó ti dédé ni bó ṣe wà lẹ́yìn pé wà àrùjúlàkùn so wàmsàhó bírò ósìkùn wà àrùjúlàkùn àrùjúlàkùn yẹ ma'atufu ila ghasl wujuh wa aidi wa wa wa wa aidi ni ora ni pé nínú èdè Lárúbáwá a ní àwọn nǹkan kan tó ṣe pé àtàbádé harful àbí àwọn ọ̀rọ̀ tá ma sọ fẹ́ pé ọ̀rọ̀ tó wà níwájú yóò ma lọ pẹ̀lú èyí tó wà ní ẹ̀yìn so àwọn míì ti kẹ́tìrọ̀ pa wá àrùjólìkùn yẹn wọ́n wá ní pé ẹ fọwọ́ pa ẹsẹ̀ yín àwọn ṣíà ló máa ń ti bẹ́ẹ̀ àmọ́ áàlù súnà wàlì jẹ̀má báwọn ṣe ka náà ni pé wá àrùjólìkùn náà ìyẹn ni pé ẹ fọ àwọn ọwọ́ yín

nígbà tá a bá wọ kóf tàbí tá a bọ sọf ìgbà yẹn là á fọwọ́ pa orí kófù wa tàbí sọ́ọ̀sì wa ṣùgbọ́n tí wọ́n pe lẹ́sẹ̀ là ń fọ̀ dandan ní ká fọ ẹsẹ̀ yẹn pẹ̀lú àyà yìí so àfáà ní àyà tó fi sọ fún wa ipa pé ká fọ ẹsẹ̀ wa dé kókósẹ̀ òun náà ní àyà tí wọ́n mú àyè àtàwọn nǹkan mẹ́rin yòókù àfáà wa ní àmà káwọn mọ̀dùmọ́dọ́ sí wàlísìn ṣáàkì mìíràn níwájú fàyàjìbáàni àfáà ní ṣùgbọ́n ní máa bẹ ìfomi yọ ẹnu nù yọ ẹnu fi omi ká fa omi sí imú wípé ń bẹ nínú ojú tá a sọ sẹ́yìn yìí wípé méjèèjì sì jẹ́ lọ́dọ̀ ni ká yọ ẹnu fomi sí imú subhanahu nítorí pé ọlọ́run mímọ́ ni fún amara fi kitabihi la azim ó pàṣẹ fún wa nínú tíra rẹ̀ tíra tó ni tíra tó gbọ̀ngbọ̀n bí gásílẹ̀ lùwájì ọlọ́run pa wá láṣẹ ipe ká fọ ojú wakọ̀dì sábàtà mọ̀dà àwọ̀mọ̀tò nàbí yìí sallallahu alayhi wa sallam ala zalika fi kulli wudu nínú ẹ̀rí àkọ́kọ́ sáfà àti ní ọ̀rọ̀ àyàn náà ni pé ó ti ṣe ẹsẹ̀ rinlẹ̀ nípa pé gbogbo àlọ́ látara di ṣe ànábì dúnú máa pé ń fọ inú ànábì ń fọ inú ìfi imu. fọ imú wàrọ̀wáhù jẹ́ ní òmọ̀rọ̀wà wùdó àhù bákan náà gbogbo àwọn tó gba ẹgbà wá lórí àlùwàlá ànábì ni wọ́n gbà wá ipé tánábì bá ń sàlùwàlá ì máa fọ ẹnu ìsì máa fi omi fi imú wàbáyánà sífàtàhù bákan náà wọ́n dẹ̀ ṣe ìròyìn ibi tí máa ń ṣe eléyìí nínú àwọn ìròyìn tó ń ti fún aláìní pé ẹ̀ẹ̀kan náà tànábì máa fomi sẹ́nu ìsì máa fomi símú tó bá bu ọwọ́ ọ̀tún ló fi fomi sẹ́nu yóò bomi sọ́wọ́ ọ̀tún yóò bu sí ẹnu yóò fi yọ ẹnu nù yóò tú dànù èyí tó bá kó lọ́wọ́ rẹ̀ yóò wá pa símú yóò dẹ̀ fi atẹ́gùn yóò fi ọwọ́ sì gba imú ẹ̀ mú yóò fọ́n sí ìta àwọn àlàyé wọ̀nyí wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa nínú àwọn tíra tó fi ń ṣàlàyé àlùwàlá ànábì sallallahu alayhi wa sallam àfáàní àfáàdà záàlìka pẹ̀lú ọ̀rọ̀ yìí ó lélẹ́yìí wá sáǹfà ní wípé anna gásìlá lè wájú yìí wípé ìfọ ojú almamura bihi fil qur'an ta pàṣẹ rẹ̀ nínú alukur'an yìí huwa ma almadmadati wal istinshaq ń bẹ pẹ̀lú ìfomiyẹnu bákan náà ń sì ń bẹ pẹ̀lú ìfomisímú nígbà tọ́lọ́ ti pa wá láṣẹ pé ká fọ ojú tá a sì rí i pé ànábì sallallahu alaihi wasallam gbogbo àti máa ń fọ ojú yàní àbí tánẹ́bí bá ń sálọ̀ àlá ìyí máa fọ ẹ̀mí sì waqad warada al-amru bihima fi qawlihi sallallahu alayhi wa sallam bákan náà a ti rí ẹgbẹ̀wá hadith lórí ọ̀rọ̀ yìí nípa tánàbí ń pa wá láṣẹ nípa kékeré ní Ànábì ní idha tawadda'a ahadukum falyaj'al fi anfihi ma'an thumma liyastansir Ànábì ní tẹ́nì kanú yín bá ṣe àlùwàlá o kó yáa rí pé òun fi omi sí imú rẹ̀ kó fi omi sí imú ẹ̀ lẹ́yìn náà kó fi àtẹ́gùn fọ́n síta a hadith hadith rẹ̀ ni a rí nínú àsọ̀hìn pẹ̀lú ọ̀rọ̀ tí a fà mú wa míbàáyìí tàbá wo ọ̀rọ̀ tí àbí ọ̀nà tí ọ̀rọ̀ àbí nǹkan máa gbáadé jẹ́ ọ̀ràn ẹ̀yàn náà ni pé tánàbí bá tó wá kó yá rí pé òun fi omi sí imú rẹ̀ ó fa omi sí imú lẹ́yìn náà kó fi atẹ́gùn fọ́n síta wa qawlihi sallallahu alayhi wa sallam àti gbólóhùn ànábì tó sọ báyìí pé wà bá líkìtì lísìn ṣáàkì tó bá fa omi símú fa omi símú dáadáa jẹ́ kí ìfa omi símú rẹ̀ yìí kó dé ògóngó ilá antakuna sa'iman àyàfi tó bá ń gbáwẹ̀ lókù ìmáàmù Abu ló bá wa ó dẹ̀ fẹ́ sẹ́rílẹ̀ anábìnrin tó bá ń sàrọ̀ àrá fàwomi símú rẹ̀ dáadáa àyàkí tó bá gbáwẹ̀ lókù so ó túmọ̀ sí pé àwọn àfáàtà sọ wípé ká fọ ẹnu ká sì ṣe kíni ká fomi sí nínú ọ̀ràn yẹn ni wọ́n ní nǹkan tí wọ́n paratì wàkáùlì yìí àti gbólóhùn rẹ̀ tánàbí sọ báyìí pé sallallahu alaihi wasallam ìdáàtàwà báátá fàmájìlì anábìnrin tó bá sàrọ̀ àrá fómi yọnu rẹnu àṣẹ náà ló wá bẹ̀rẹ̀ ìdáta wà bá átá fàmájúlé tó bá sí àlọ́lá rípọ́ fomi ẹnu rẹ̀ so a rí kọ́rọ̀ méjèèjì tá a fà mú wá níbàyí ìfomi ẹnu ìfomi tí mú ipe ọ̀ràn ayẹn ni wọ́n ní nǹkan tí wọ́n fi ara sí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sẹ́yìn àwọn afáà ní ìyàpẹ̀lú lé lórí àmọ́ àwọn eléyìí wọ́n ní ìyàpẹ̀lú lé lórí àmì wọ́n ní nǹkan farasí lé lórí ọ̀fọ̀n wallahu a'lam so eléyìí rí bẹ́ẹ̀ وأما وجوب استعاد الرأس بالمسح nínú ọ̀rọ̀ tá a fa mú àyẹ̀ ipé ìfomipá orí ọ̀ràn àyẹ̀ ni kójá sí pé gbogbo orí wa la fomipá kèsì sí ẹ̀gbẹ́ kan ni a sàlàyé pé àwọn ṣàtọ̀ yìí àwọn lọ lórí pé kéyìn sáti fomipá ìdìkà lórí ní kódà kó tó kàn fọwọ́ pa kan orí lásán ni àmọ́ àfa àtàwọn mọ̀dá ìdùnnú àwọn sọ ibi dandan ni kó mi ó kárí orí wa lẹ́ànà amọ̀ra bìlì másìlì tìlù kúrò àná mújùmọ̀ nítorí pé àṣẹ tí wọ́n pa wá láti fomi pa orí nínú Quran ó wà ní àṣẹ tó wà gidi ni ó wà papọ̀ ni kò sí àlàyé lórí ẹ̀ fàyórùjà òfin bayani ní ilà sunna níbẹ̀ yẹn tàbá fẹ́ sàlàyé àwọn padà a padà sí sunna ó làwọn fáwọn fi máa sọ fún a lè gbàgbọ́ yé Quran àti ká padà sí sunna àwọn ọ̀rọ̀ míì máa bẹnu àmọ́ ká tó wá lè gbọ́yé súnà níwájá gbọ́yé so àfáàní níbí báyìí a padà sí bí súnà wakọ̀dì sábàtà fi sahihayni wa gairihima ó ti fẹsẹ̀ ní ẹnu Bukhari àti Muslim àtàwọn tíra hadisi ni anna nabiyya sallallahu alaihi wasallam istaw'aba masahar ra'sihi anabi fi omi kárí orí rẹ̀ nígbà tí ń fomi pa orí ó fomi kárí rẹ̀ wa fi hadha dalilun ala wujudi takmili masahi ra'sihi nítorí eléyìí ó fi wá di ọ̀ranyàn lórí pé táà náà bá fẹ́ fomi pa orí kásìkíní kájẹ́kómi ó kárí gbogbo orí wa torí pé anábì sallallahu alayhi wa sallam òun náà ni àwòkọ́ṣe laqad kana lakum fi rasulillahi uswatun hasana bẹ́ẹ̀ anábì náà sàlàyé fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ṣe anábì ní kakọ́sí òun òun ká wò láti fi kọ́sí tó ń gbàtà anábì ti sàlọ̀ àlá tẹ́ pé gbogbo àlọ́ alẹ́ tó ṣe máa fomi kárí orí ni ọ̀ràn àyàn ní káánù kùmí káàrí orí wa bẹ́ẹ̀ ló ti wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra àtàwọn tíra táwọn akọ nípa ọ̀rọ̀ àyàn àmì nípa tó jẹ́ àbá máa ṣe àlùwàlá ẹ̀rí tá a fà wọn fẹ́ mú wa láti fi an amúre yahaya wọ́n gba látọ̀dọ̀ amúre ọmọ yahaya an òun náà gbọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní dájúdájú arákùnrin ó sọ fún abdullahi ọmọ zaidi wọ́n wà jẹ́dù amúrí gbùnú yahaya òun gángan ní bàbá bàbá amúrí ọmọ yahaya kí ló sọ fún àtẹ̀sẹ̀tì ò àǹtòríyà ní kayfa kana rasulullahi sallallahu alayhi wa sallam yatawadda tí wàá lè fi hàn mí bánàbí ṣe máa sálù àlà tí wàá lè ṣe fún mi àbíkọ́ fi hàn mí bánàbí ṣe máa ṣe àlọ́ aláàfíà faqala abdullahi ibn zayd na'am abdullahi ibn zayd dá lóhùn pé bẹ́ẹ̀ ni màá fi hàn fada abi ó wá pèpè fún omi oníkàbá ń gbé omi àlọ́ àláwá fa alayade ihe fagasala maratayin ó wá da omi sí ọwọ́ ẹ̀ méjèèjì ó wá fọ lẹ́ẹ̀mejì mo tó ta fẹ́ fọ ọwọ́ wa a máa fọwọ́ méjèèjì papọ̀ ni ta fẹ́ fọ ọwọ́ bẹ̀rẹ̀ àlọ́ ọwọ́ méjèèjì á fọra wọn ni pàkọ́kọ́ fọ fọ títí òsì bá ó sì fomi fímú lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala wajhahu thalatha lẹ́yìn náà ó fọ ojú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala yadayhi marrataini marrataini ila al-mirfaqayn lẹ́yìn náà ó wá fọ ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì títí dé ìgbúnwọ́ rẹ̀ tá a bá ń sàlùwàlà wọ́n gbọ̀ wá láàyè ká sàlùwàlà ní mẹ́ta mẹ́ta látòkè délẹ̀ eléyìí bá súnà mu òǹgá ààyè gbàlùwà ká sàlùwà lálẹ́yọ kọ̀ọ̀kan látòkè délẹ̀ ààyè sì gbà wá káfọ̀bìkan a lè fọ àwọn àyíká ju ara wọn lọ inú ṣẹlá nẹ́ẹ̀sì wà lórí ẹ̀ táwọn afá ti sàlàyé pa nínú àwọn inú ẹ̀ náà eléyìí tẹ́ bá wo ó fọ àwọn ní mẹ́ta mẹ́ta ó wá fọ́ kíni apá ní ara àjẹ́ yìí fa akbala bihima wa adbara ó wá gbé ọwọ́ yẹn wá síwájú ọwọ́ ẹ̀ méjèèjì ó gbé wá síwájú lẹ́yìn náà ó dẹ̀ gbé padà lọ sí ẹ̀yìn bada abimokadami raasi yìí ó bẹ̀rẹ̀ láti wájú orí ẹ̀ hata zahaba bihima ila kọfà títí tó fi gbé ọwọ́ ẹ̀ lọ sí ìpàkọ́ ẹ̀ thumma raddahuma ila al-makani alladhi bada'a lẹ́yìn náà ló wá dá ọwọ́ ẹ̀ padà sí tó ti bẹ̀rẹ̀ <coughs> tẹ bá wò ọwọ́ méjèèjì lè yóò gbé sí orí báyìí yóò wá gbé lọ sí ẹ̀yìn lẹ́yìn náà yóò dá padà so níta afáfẹ́ ti fẹ̀rí pé gbogbo orí la fi ọwọ́ pa nìyẹn ó ní túmbá bọ́sálà rèjìlẹ̀ yìí lẹ́yìn náà ló wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì nínú làákà ẹ̀ táwọn náà bá wò tí a bá da ọwọ́ méjèèjì sí orí báyìí tá a gbé lọ sí ẹ̀yìn tá a dá padà lọ sí iwájú ètò ń túmọ̀ sí náà ni pé afọwọ́pa gbogbo orí ẹ̀ afáwọn ni ìgbà míì ń bẹ tí ọ̀rọ̀ bá wáyé àwọn ọ̀rọ̀ míì lè fẹ́ wáyé nípa ipé bóyá ìrònú mi ìrúta nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ kí wọ́n lẹ́fẹ́ fi ṣe lábẹ́ ọ̀rọ̀ yìí fa nkíla tó bá sọ yí pé kọ̀dí sábàtà min hadith al-Mughira anna sallallahu alayhi wa sallam masaha binasiyatihi wa ala imama ipe ari ipe nu hadith sayyidina Mughira gbà wá ó fẹsẹ̀ rí lẹ́yìn pé anábì fọwọ́ pa orí ẹ̀ ó fọwọ́ pa aṣọ orí ẹ̀ bákan náà ó fọwọ́ pa láwàní ànábì wé láwàní níjọ́ kan ó wá fọwọ́ pa orí lẹ́yìn náà ó tún fọwọ́ pa di tí irun wà níbi orí ẹ̀ ó fọwọ́ pa méjèèjì papọ̀ bẹ̀yẹn ẹgbẹ́ kan orí ló fọwọ́ pa ni ó fọ ìyókù fi pa àwọn ẹlòmíì lè fẹ́ sọ pé pa gbogbo orí àfa fẹ́ sàlàyé fún wa ìdáhùn lórí eléyìí náà ni pé àlà ànábì dáma nípa wípé ó fọwọ́ pa orí lè anahu kammala masaha bakiya tó ra'asi alàlì imama ó complete ó parí ìfọwọ́pá orí yòókù lórí láwà nínú ọwọ́ bí orí tó hàn níta àbí orí tọ́wọ́ ẹlẹ́dẹ́ ló fọwọ́pá ó wá fọwọ́ parí yòókù lórí láwà ní èyàn wé láwà ní nìsìn apá kan orí wá ń yọlẹ̀ yóò fọwọ́ pa apá kan orí yẹn ọwọ́ yòókù yóò wà yóò so ìdáhùn táwọn fáwọn dáwà lónìí wà náà nù nàkúlù bìdáàlì sọ lórí eléyìí wà lè sàfihì dẹ̀líl alàjẹwàzì lẹ́tìsáàr alàmọ́sẹ̀ náà sí à àgbọ́yé yẹn kò sí dẹ̀lí bẹ̀ kò sí tọ́ka sí bẹ̀ nípa pé ká wá dáma ni ti gbogbo na sọ pé nítorí ìyẹn ká apá kan torí àwọn òyìn máa ṣe táwìlì tó yẹ pé tẹ́ bá jókòó tẹ́ bá wò gẹ́ẹ̀dì ṣe táwìlì kò tiẹ̀ lọ kò bá làákà ìlú nípa àwọn táwìlà táwọn òyìn máa mú wa ẹlòmíì lè sọ ìpè ah, ebi nígbà tí anábì fọwọ́ pa ẹ̀gbẹ́ kan orí ó lè fọwọ́ pa láwà ní nítorí eléyìí ìyẹn lè sàlọ́ láti fọwọ́ pa ẹ̀gbẹ́ kan orí so àǹfààní táwìlì yẹn àbágbọ́yé yẹn là kò bá mu kò sí déédéé torí pé kí ni anábì tó fọwọ́ pa ẹ̀gbẹ́ kan orí yẹn ó kọ̀m̀pútẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú láwà ní ẹ̀ falahásùn ìtawà mújáde ìta sọ lórí eléyìí anáhù yẹ́dìbò ṣe ààbò ráàkù ọ̀ràn àyàn ni kákùnmí kárí orí tàbá ń fọwọ́ pa orí bilimasi ó wá ní walimasi hùn sẹ́wárẹ́ ní tó fẹ́ fún mi pa orí ìṣá àtúbàwù masa alára sí fakat kó fọwọ́ pa orí nìkan tàbá ń sàlọ̀lá tàà fẹ́ fọwọ́ pa orí nìkan dẹ̀dẹ̀ ní kákùnmí pa gbogbo orí wa aw ala imamati fakat tó bá wù tó wé láwàní kó fomi pa orí láwàní nìkan gbogbo ẹni lẹ́sìn wà fún èyàn sàdọ̀lá nísìn ó wá wé láwàní ó wá fẹ́ fomi pa láwàní ẹ̀ tí tómi òní dé ọwọ́ òní dé orí ẹ̀ kó fomi pa orí láwàní ẹ̀ eléyìí àmọ̀ pé ànábi ṣe bẹ́ẹ̀ àwọn àlàrá àṣẹ ìwàlẹ̀ ìmáàmà tàbí kó fomi pa orí àti láwàní eré ìta kànínú àdìs tó wà lókè yẹn yóò fomi pa orí yóò wá kọ̀m̀pútà sahihu sáàdì gbogbo eléyìí náà ló fẹsẹ̀ nílẹ̀ eléyìí ló sì déédé ló sì fi ẹsẹ̀ nílẹ̀ wallahu alam wa amma káwọn òdùnẹ́ni fi mí náà ráàsì ṣùgbọ́n gbólóhùn wípé ká sọ wípé etí méjèèjì ń bẹ nínú orí pé ká fomi pa etí ọ̀ràn àyàn nínú àlọ́lá fàyájú mọ́sùlùmọ́ ká ọ̀ràn àyàn ní ká fomi pa falẹ̀káòlì yìí nítorí gbólóhùn ànábì sallallahu alayhi wa alihi wa sallam báyìí pé al-udhnani min ar-ra's etí méjèèjì ń bẹ lára orí kùránì ní pé wamsahu bi ru'usikum anábì wá ní al-uznani min ar-ra'si ara orilowa so nígbà ti fi kún wípé eti méjèèjì ara orilowa ló wà yẹn fomi pa etí yàní òun náà ó jẹ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ wa wallahu a'lamu mo rò pé ká dún hadisi a ṣe fomi ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ní ìbẹ̀rẹ̀ àwọn àfà wọ́n ní ìyapẹnu nípa nǹkan wọ̀nyí tá a bá ń pé ṣòro tu kádà fara ẹ̀rí ẹnu wọn sábà papọ̀ eléyìí ó mẹ́lẹ̀ eléyìí ó mú tọ̀ wọn àmọ́ gbogbo wọn náà wọ́n ní nǹkan tí wọ́n fara sí tá a bá wo nǹkan tá a fà ṣàlàyé fún wa láàárọ̀ yìí á rí i pé gbogbo ọ̀rọ̀ tó sọ so so táwa náà bá fẹ́ ṣe àlùwàlá ká gbìyànjú láti jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn mú wá nínú àlùwàlá wa àwọn míì ń bẹ tó sọ pé téèyàn ṣe wọ́n bóyá kó ba àlùwàlá jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ pẹ̀lú àkíká táwa fẹ́ ṣe àlùwàlá ká gbìyànjú láti gbogbo àwọn nǹkan wọ̀nyí àmú wá sínú àlùwàlá wa láti jẹ́ sípa àlùwàlá tán sàlàyé fún ayẹ títí dé ìparí rẹ̀ ọlọ́mọ́sà tó rọrùn ẹjẹ́ wo àwọn dẹ́sì tá a fa fi sọ̀pọ̀tì ọ̀rọ̀ rẹ̀ yìí pẹ̀lú àwọn tó sọ pé àwọn nǹkan wọ̀nyí kìí sí ọ̀rọ̀ yẹn kí ẹnu wa mú ewu ló jẹ́ ọ̀rọ̀ yẹn pé à ah, lọ́dún lẹ́mi tẹ́mi gbàgbọ́ ọ̀rọ̀ yẹn ní nǹkan báyìí ọ̀rọ̀ yẹn ní nǹkan báyìí wallahu a'lam ibi tá a ti dúró láàárọ̀ yìí ní insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullah. ìran lè méjì méjì láwọn àyè kan kó tó ti mẹ́ta láta láàrin méjì pé kí òun lára wọn báyìí kó tó yẹ. dìse màlọ́lá ẹ dìse màlọ́lá náà lèyàn ti lè ṣe ní méjì lápèjúwe ìsàlọ̀ ló fẹ́ kí màá sùn báà nísìn ó ṣe déédéé ó ṣe déédéé kò ṣẹ́ra Islam tó bá sì wù nígbò fẹ́ ṣe àlọ́lá fún àṣùbà ó ṣe mẹ́ta mẹ́ta ó fẹ́ ṣe tún zúrù ó ṣe gbogbo ẹ̀ ní méjì méjì déédéé ni ọ̀fún wọ́láhù aláàfù sábúrú gbogbo ẹ̀lú ní nẹ́sì nínú ṣẹ̀ríà islam amẹ́yìí tó dáa jù kò ní ká ṣe ní mẹ́ta mẹ́ta kódà àtúnṣàlàyé tí àbá fẹ́ sàrọ̀ alálẹ̀ ẹ̀kọ́ alẹ́ sàrọ̀ alálẹ̀ ẹ̀kọ́ kan náà tí àbá fẹ́ sàrọ̀ alálẹ̀ ẹ̀kọ́ kan ó gbọ́dọ̀ farabalẹ̀ kó rí i pé omi kárí gbogbo àbí tó ń fọ ẹ̀sọ́ ra kò fi ní sí lómọ́ kò ní sí àbújẹ́ ǹjẹ́ kò ní bí ẹ̀mọ̀ tá a bá ṣe mẹ́ta mẹ́ta títà alákọ̀ọ́kọ́ ò bá kárí tẹ́lẹ̀kejì àbí tẹ́lẹ̀kẹta so kò sí èméjì lẹ̀ ní mẹta mẹta ẹlú dáadù àmọ́ kò sábò ń bẹ súnà ní kásí méjì méjì súnà ní kásí ní mẹta mẹ́ta ẹ̀yà wo nínú nǹkan tá a mọ̀ o pé ká fomi pa orí ni a lè fomi parí lẹ́ẹ̀mejì a sì lè fomi parí wà fún etí nìkan la mọ̀ pé a máa fomi pa ní ẹ̀kan nígbà tá bá débẹ̀ a máa lórí

Hmm. àwọn kan wá ń ṣe jaiz ipe wọ́n wá ní ẹlẹ́ẹ̀kẹta súnà àmì ò tí ì báyìí pàdé but kí ló dé tó fi sọfà ìmírò tó máa fẹ́ sọfà ẹ̀gẹ́ alam so mi àmọ́ tabari nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yẹn bóyá ari nǹkan kan tá a fàyọ níbẹ̀ mi ò tí ì bá pàdé tí mo kàn mọ́ náà ní pé alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ àyàn ni ìyókù wọn ni súnà wallahu kódà mi ò sọ pé bóyá ẹlẹ́ẹ̀kẹta

abalawonu adabu zifaf ti alalama albani rahmakula àlàyé wa nbẹ àtàwọn tírà míì náà nípa pé sayida aisha radiyallahu anha ó ní nǹkan tó jọmọ báyìí pẹpẹ ọmọ fìṣà anábì òsì kọ tẹ́lẹ̀ pé ní haramu ni anábì ò bá kọ fún so tọ́ ẹ̀ ọmọ fi ṣeré ṣùgbọ́n kò bá mu ká gbé píṣọ̀ ká gbá wòrán sínú ilé ẹ mọ̀ fún káwọn yàtọ̀ síra wọn á lè lo yẹn ká sọ pé àwòrán tó pé àwòrán násì ló sọ pé àgbọ̀dọ̀ gbé sínú ilé ló kọ̀ eléyìí násì násì láàrin ní orí rẹ̀ so n tí ìyàwó yẹn sọ yẹn làkíkà ìyàwó yẹn wà lójú ọ̀nà. ẹ ńgbà tọkọ tí wàá ṣe báwọn ìyàwó yóò wá fara mọ́ yóò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ lórí eléyìí. ìjọ òun ìfẹ́ o ìyàwó náà ó fẹ́ gbọ́ lọ. ìyàwó àdàbí ó ní ní. ẹ̀níbẹ̀ yẹ ká ní sùúrù kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kìí ṣe pé nǹkan ọ̀ràn yẹn kápọ̀kọ́ ni ó mọ́ kírun ni àbí ó mọ́ gbáwẹ̀ àbí nǹkan eléyìí ní tẹ̀lé ni ni kó tẹ̀lé ọkọ rẹ̀ ńbẹ̀ yẹn ọ̀ràn yẹn ni ó wà ahead of nǹkan tí wọ́n ń fà yìí irú yóò kó ni máa lọ tí ó ti kọ́ ẹ̀kọ́ tó yàn ọ̀hún àwọn obìnrin míì ń gbìyànjú fa tí a bá rí lẹ́bùn táwọn obìnrin míì ti dé nípa ìmọ̀ Islam òbísìn tí adámálíkà jókòó kan máa wọn ní kéwú sanawa àti kọ́kọ́ wọn kan kéwú ọmọ ẹ̀dá àdáyé ibi táwọn obìnrin míì gbìyànjú ṣe tó nítorí ẹ̀kọ́ ní wa ti ní pé kó máa encourage ọkọ rẹ̀ kí ilé lọ lé kéwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bí ẹ̀ bá ọkọ àti àwọn olórìnrìn àjò wọ́n rìnrìn àjò ibi tí wọ́n lọ lọ́dọ̀ ti tọkọ mọ́sábà kò tí tó ibi tí yẹn ti lè kí kọ́sìrì òun ti ń tiẹ̀ ike tí yẹn bá ti rìnrìn àjò kọ́sìrì rẹ̀ yóò sì bá ebi kọ́sìrì ni wọ́n fẹ́ àmọ́ mọ́sábà ti tó kò tó kọ́sìrì ẹ̀wò ìyàwó kí ni ó ń kẹ́kọ̀ọ́ ó lọ sí ẹ̀ so a máa encourage àwọn wa náà ọmọ اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك